ẹ kiri kọ́ tẹ́jú ẹ̀ ń ṣàbí ayé ẹ̀ máa bàjẹ́ yìí ìwọ ìwọ. ó ń tọ́jú àwọn káàkiri ilé ìtajà àbí olóyìn burúkú ni ẹ ó tọ́jú àwọn pọ́blíkì àmà chẹ́ẹ̀chẹ́ private. ọmọ owó ẹ lélẹyìí wọn ah. bọ ọmọ ẹja ni ọmọ ta train ni ah, wa àlàyé èmi ò sọ pé wọn ò sin street ọ̀dọ̀ àwọn àgbàlagbà máa ń sọ nǹkan kan wọ́n ní tájà máa ń sábà ẹ̀kún ẹ̀kún náà máa ń sábà já ni o tí wàhálà bá ṣẹlẹ̀ anytime àwa tó máa dúró tì náà lélẹ̀ àwa tó máa sáré wá bá tá máa tẹ̀lé náà lélẹ̀ kò wá ń ṣe pé bóyá kó máa wá ṣe bí ẹni pé ọlọ́run kan wà lẹ́yìn ẹ̀ tó bá ti rí wa bàbá ẹ̀ níwá tó bá ti rí wa kò ṣá máa ṣe báyìí kò lè máa bá tì <laughs> òun náà ti ń dàgbà ní ṣóògẹ̀ ìyá ọ̀yọ́ ah, filẹ̀. ṣé lẹ́bùn yìí ni àbẹ̀wò ni mo ti ń ra gbogbo nǹkan ni kò ń ṣóyún lọ sọ tàbá ti ka túlẹ̀ ká tu ṣàyẹ̀ máa sáré. ọ̀rọ̀ ti ń gbọ́n nìyẹn o ti ń gbọ́n ni na o ti ń gbọ́n. kí ló lọ́dẹ tẹ́mi dàjọ́ kí ló ṣe ẹ̀ lọ́dẹ pẹ́ o ọmọ ilé ìkà ẹ̀dá ni wọ́n tó fifty ẹ̀ sílẹ̀. ẹnu ẹ sọ ohun. ee ah. ìtakùrẹ́ ní sùúrù má ṣe wàásù fún ah, orí tó lómi lára báyìí ó ń bá ẹ sọ̀rọ̀. ó wà wọn tó dúwájú pé kí lákàrà àwọn eléyìí ni wọn wá ń bá ẹ sọ̀rọ̀ nǹkan tó wà lẹ́nu èèyàn kí ló ṣe yín ibo ẹgùn. ṣẹ́gun ó dé price mi o ó dé price mi o ẹgùn ó dé price mi o ẹgùn. ẹ má jẹ́ kó síbò ẹ má jẹ́ kó nígbà ọ̀gẹ́tọ̀ ìṣúná jẹ́ ẹ̀ṣọ́ ẹ pa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ má bàjẹ́ ká gbé ní ọjà rẹ̀ yá. I said you lọ fọ ọmọ ọmọ ìfọ ọmọ ìsìlẹ náà. ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ ọ́ ọyọ Ọlọ́run ọba mi ò bá ń kọkàn wájú kí n máa bẹyìn náà lọ kó tí mo ti fẹ́ ṣe kó tó bá ṣẹlẹ̀ fún mi èmi kò ní gbà ẹ mọ ọmọ ò ní gbà o ẹ má bínú torí Ọlọ́run ẹ má foríjì mi náà ni o olùmọ̀ adìẹ tiẹ̀ kò mú àwòdì àwa àyẹ́ ẹ̀ làá máa ṣá tábà wá níbi ìyò ṣègùn tó láṣẹ máa dánú ẹ̀ àfàìmọ̀ ká má sún ilé o. Ah, ẹ̀gbọ́n ẹja àti náà wọlé ẹ̀gbọ́n ẹ jẹ́ ká ti náà bọlé. Ah. ẹ má bínú o ẹ̀gbọ́n ẹ má bínú o o tó yájú sí yín o tó wojú yín o tó lẹ́ẹ̀mọ̀ ṣe fẹ́ wojú yín o má dàbí pé wọ́bọ̀ ìtì ń rù ṣóun náà ti gbàgbé báyé bọ̀ ẹ ni ẹ gẹ̀ ẹ ní pé mo wojú yín bọ̀ wèrè yín wojú wa náà èmi tí mo wà ń bẹ̀ ǹjọ́ yẹn mo fẹ́ kíjà ṣẹlẹ̀ o mọ̀ pé nǹkan tó ṣe ò dáa náà kó tó dijọ́ yẹn gangan. ọ̀bọ yìí ó ti ṣe yàwọn yàmà ìsọ̀bù sí anyhow ọ̀ kò sí problem tó kàn ṣẹlẹ̀ ni pé ọmọ bá ti náwó wọn lórí bọ̀bọ̀ yìí ànáwó gan o ọlọ́run kẹ́mi ẹ̀ máa bọ̀ sí i tó bá ti sọ fún wa kó o máa clear bí sí problem anything aside that máa tẹjú ẹ mọ́lẹ̀ nígbà yẹn sínsìn. ẹ má wọrí tó bá jẹ́ ti owó yẹn ni gbogbo yẹn pátápátá gbogbo ẹ̀ ni máa san gbogbo ẹ̀ ni máa san wáátá. ọtí màkà olórí burúkú ni wò because your baba carry ego abi you dey do anyhow baba no lọ́wọ́ lọ́wọ́ abi tó ẹ lọ ṣe bí ọmọ ìbùkún me i be confam you boy i be fino look at me i go chop you anyhow if no be say dem just dey follow me talk igbo baba yìí ẹ jẹ do anyhow. ọkọ sí nǹkan kan náà kókò lọ sọ náà ni ìwọ ẹ kàn sọ fún mi kó kúrò níbi orí inú bí mi kọjá gbàdúrà kí wọn máa fún wọn ọ̀rẹ́ wọn fàdé wọn. wọn kí yàrá yẹ wọn fàdé. abẹ́rẹ́ bẹ̀rẹ̀ lọ́pọ̀ ẹ̀ ní. alẹ́ ọ̀rọ̀ wẹ̀ kún ọ̀jẹ̀ dáwọ́ kún. ọmọ yẹn jọ ọ̀nà. Thank you. ṣì í ṣé wọn kó bá yín ni èwo ló ṣì gan tẹ́fẹ́dẹ́ fẹ́ kú ẹ̀jẹ̀ lọ́wọ́ mi kú sí ọkọ̀ bá yín ni ta ló kó bá jẹ yín ẹ̀jẹ̀ kó ṣì lọ ẹ̀kọ́ wẹ̀rẹ̀ fún òbí bá ẹ̀jọ̀ ta bá yín. ẹ kó burúkú lọ èwo ló ṣì gan torí pé inú oyún ṣe fẹ́ kó bá mi ni èwo ló rí burúkú tẹ́fẹ́ pàkà tó dìde má fi mọ́tò tì í dànù. bẹ́ẹ̀ ẹ ti gbàyàn ẹ ti gbàyàn ẹ ti gbàyàn. kí ni. yéè ah mọ̀dá mọ̀dá tí ẹ ṣe báyìí náà ah ẹ ọwọ́ lọ́wọ́ kọ́kọ́ ní ni dẹ́gbà mo bọ́ ṣe ń dá sẹ́jọ́ ẹjọ́ padà lọ sílẹ̀ yín kẹ́kọ́ rí burúkú sàn oyún ẹ̀jẹ̀ òṣìwò lọ́ní. ọwọ́ lọ́wọ́ kọ́kọ́ ní oyún ìwà ẹ̀gbọ́n lọ bọ́n ṣe ń cross ò ẹ bọ́n ṣe ń cross mọ̀ pé lóyún sínú wáyé tẹ̀ ṣe farabalẹ̀ ẹ fẹ́ kó o ẹ ṣe òǹkọ́ wẹ́gẹ́ wà bẹ́ẹ̀ yẹn. ẹ̀ẹ́ ìgbà tó dẹ̀ jọ́mọ èèyàn pàtàkì ìyẹn ni kó má mọ̀ ra ìtẹ̀ ó dàbò rí ẹ̀ ti yí o mọ́ bó ṣe ń dá sọ̀rọ̀ òpó onú afọ́fun gbé mu. ẹ ṣì ẹ rẹjọ ṣì ẹ rẹ papọ̀ tábàdé fẹ́ ronúkú ẹ̀jẹ̀ lọ́wọ́ àbí gbogbo onúkú sí pàkó tó kọ̀ bíbẹ̀ ẹ̀ máa fi mọ́tò tiẹ̀ dà nígbà tó yún ẹ̀jẹ̀ tó ní tábà lóyún ẹ̀jẹ̀ kó ṣì lọ ẹ̀yin dẹ̀ ẹ má pọ̀. ṣé ẹ díjú ẹ lọlé ayé gan-an kọ́lọ́dà máa ṣàánú wa ni. ẹ bẹ́ẹ̀ ni sà. ah that is true. ẹ but ṣẹ́rí sà nǹkan tó wà nínú ọ̀rọ̀ ìkọ̀ọ̀kan ni pé. ẹ bá mi pe àwọn ọmọ yìí ẹ bá mi bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ yes you see ó ní bí àwọn òbí ṣe ń bọ́mọ sọ̀rọ̀ tí wọ́n fi máa ń gbọ́ ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀. ọ̀dà ẹ kà sọ bẹ́ẹ̀ ni ọ̀dà kí mo fẹ́ bá kí ni ń bọ̀ náà fà ń bọ̀ jẹ́ pé àmọ́tọ́ náà lógún ẹ lè má sùn dà dpm máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tó bá rí kí wọ́n ti á mú bọ́n ma ilé ìtẹ́pẹ́rẹ́ ó tẹ́pẹ́rẹ́ ẹ mẹ́ta ń yàn dọ́bẹ̀ wọ́n sáyẹn ládàá ni a sì ń rẹ́jẹ̀ ọlọ́run sì fi pa wa ká. nǹkan tèmi ń sọ rèé sà ṣẹ́rí it is unheard of kí wọ́n máa ṣe jágajàga tí wọ́n ń ṣe kiri ládùúgbò yẹn at the end of the day ó máa dàbí wípé bóyá torí pé dáàdi wọn wọ́n mọ ọ̀gá ọlọ́pàá. ètò ẹ̀ gẹ́tì tí mo sọ ọ̀dà for instance ẹ wo rú ọmọ àti ẹ wo ń wò lálẹ́ àná tí o bá sówó tẹ́ǹkó lé nǹkan mi lè ṣẹlẹ̀. yes you are very right you are very right. ojú ẹsẹ̀ náà ni mo gbọ́dọ̀ tútù dókítà mẹ́fà mo ní kọ́ máa àtẹ́nisẹ́ ikùn ẹyọ kan láyé pípọ̀ mẹ́fà lónìí bẹ́ẹ̀ ni mo sanwó fún ọlọ́dọ̀dọ̀ ni. tí nǹkan báyìí bá tún ṣẹlẹ̀ mo máa wà forced láti tẹ̀lé òfin because ó ní level ti man no man ó níbi tó ń dé nínú iṣẹ́ ọlọ́pàá òfin lọ́lọ́pàá ń tẹ̀lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ̀bùn púpọ̀ ń bẹ̀ wà lọ́wọ́ yín sáà ẹ̀yin lẹ́yìn máa bá mi bá wọn sọ̀rọ̀ kí wọ́n jáwọ́ gbogbo jágajàga yìí because iṣẹ́ ni mi ò gbọ́ rí àtẹ̀gbọ́ntàbúrò ah, ọmọ ìyá méjì kọ́ máa da society rú bẹ́ẹ̀ it is not done. mi ò lè bá sọ̀rọ̀ kankan náà tí ẹ̀ bá wọn wọ́n sáà ti má di ojú bá ń lọ. ẹ ok ẹ wò ó sìn èyí tí lára ṣe yìí sìn ẹ ìwo ni ká kọ yẹn sí obìnrin bìnrin obìnrin bìnrin ah! ẹ mo understand sir but the fact is ẹ sì ní ìdàtí pé wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. yes sir. oh oh wonderful wonderful ah that's very good ma so appreciate it inú mi á dùn tẹ́ bá lè ṣe yẹn sá inú mi á dùn tẹ́ bá lè ṣe yẹn that's all right sir I so much I so much appreciated, sir okay all right sir ẹ ṣé sir uh, bye now ó dàárọ̀. ẹ ṣé thank you thank you. sweetheart. Mo ṣe ní kí wá sílẹ̀ kó padà wọn. Ó ga o. ibi mo mà sí lọ́sàn bí mo bá gbọ́ pé kòkó lẹ́nu náà bá wọlé. Káàní lódì chief Jayé. Ó yà mí lẹ́nu. Nọ́mbà wọlé lódì chief Jayé mo ní àná. Mo ń kí ló ṣẹlẹ̀ ṣe wọ́n tún ọmọ tí wọ́n ṣe nǹkan tó kí ló tún dé. Wọ́n máa ń ní ẹ̀yìn kó o kí n kò máa nà ẹ̀ tí ìdìpẹ́ jáde wọ́n ṣe kó two hundred thousand jáde ní. two. mo ní two hundred thousand. ẹ wo tẹ bá rí bí mo ṣe ń wò àfi bí pé mi gbòòrò láyé mi rìn lẹ́yìn tó hospital wa tán ṣe gbogbo nǹkan tó ṣe yẹn fún wa tán wọ́n tún wá tún kó two hundred thousand fún wa. two hundred thousand. ọ̀gá o ṣọ́ṣà ròyìn ohun ẹ̀ ṣá. ẹ kí ni ìtumọ̀ ìtẹ́yìn náà sọ yìí sí. mo ní ṣe pé ńgbà tó jáde ṣáṣọ yẹn náà ló wọ̀ ṣóyún dẹ̀ yọ ń bẹ̀ ṣóyún bẹ̀ dáadáa àbí kan tó máa appreciate two hundred thousand naira láì ṣe pé bóyá èèyàn fọ́ lórí àbò kan lẹ́sẹ̀. sọ́ọ̀mù kí mo lóyún láti hospital tẹ̀lé. gbogbo èèyàn máa kọ lórí ìràn bẹ́ẹ̀ gbogbo èèyàn máa kọ lójú ẹ̀ clear bẹ́ẹ̀ ojú màlè máa dùn wọ́n sínú. wọ́n fẹ́ fẹ́ mi mú yun náà ni ẹni rí mi tí mo di irun sórí tí mo gbá orí jọ sójú kan báyìí á tún máa tó sí mi torí ẹ̀yìn bẹ̀rẹ̀. Ah orí ẹni tó bá rí ẹ báyìí tó sọ wípé o wà ọ̀ràn pẹ̀lú bó ṣe lóyún ajẹ́ kó rí ẹ ọ̀pẹ kó náà mú ìyàwó ẹ wá káwo bí ìyàwó ẹ ṣe rí ńgbà tó lóyún àbí kó mú píkṣọ ìyàwó ẹ wá ẹ jọ wọn ṣàti kó wá lọ́rọ̀ kan ẹ dẹ̀ bá wa fojú hàn wọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ náà lẹ́dẹ̀ ń fọwọ́ tì dílé ẹ̀rù kùn sókè náà lè tó bá jẹ́ bẹ́ẹ̀ járí kọ́lọ̀ tán fi kó wá fún yín. ẹ ò kí ni ṣé five hundred ní àbí one thousand. ẹ eh, five hundred náà. ẹ báwo ni àlè lò ní kí náà fi sanwó fún yín ṣé five hundred ni. five hundred ni. ẹ kò sí wàhálà. kí n kówó wa. èmi gbowó lọ́wọ́ ẹ̀ ọlọ́run ni ṣe mí nírú ọkùnrin dáadáa bẹ́ẹ̀ wàá kàn dúró lọ́ọ̀kan ni wàá dẹ̀ náwó yẹn báyìí màá kàn rí oúnjẹ ti dínà ṣé kí n gbé wá. Ah, fóúnjẹ lè lọ denomination owó ni mo fẹ́ rí five hundred naira àbí ẹ jẹ́ kí n kàn wó lọ́ọ̀kan. Какого вас? Ó yẹ kó o tún kẹ́ra ni kó ní mọ́tò yẹn. ọ̀gbẹ́ni ṣé mo kúrò kí n sùn lábẹ́ tẹ ọ̀gbẹ́ni ó yá ṣe kíá ṣe kíá ṣe nọ́mà. ọ̀gbẹ́ni farabalẹ̀ ah, ah, ariwo kọ́ ni music ṣeéṣe owó dùn rí bẹ́ẹ̀ ni. Ah, ọ̀pọ̀ Yusuf lè fọ́ọ̀mù ṣá ah, ah, ṣé wọ́n lè máa sọ fún pẹ́gbà lolúmọ́ wà ni. wàyé mi o. inú wa sì lè go na social motel na. èkó lolúmọ́ wà wọ́n ló máa sọ fún mi. òfin yẹn máa sọ fún yín tí bàbá yín bá ń bọ́ kẹ́ ẹ má máa dún rárá ẹ̀yin kẹ̀ ẹ wá lọ ń ṣe kàṣínú lèmi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yin báwo èmi máa jẹ́ ìmọ̀ àti pa jẹran yín parọ́ ẹ̀yin báwo. ọ̀gbẹ́ni kó lórí ẹ̀jọ̀ kàṣínú òbo ó kọ́ mi rí bẹ́ẹ̀ ni o. ó lórí ẹ̀jọ̀ ó bẹ́ẹ̀ o. àwa yìí àbáwọlé ń dùn àwọn òbí ya wọn ibi tá a bá wà kọ́ máa máa dùn kọjá sọ̀hún. ìwọ kẹ kúrò bẹ́ẹ̀ jọ. àwọn relegation yẹn straight forward. jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ iṣẹ́ ọmọ Dangote dìde. kúrò bẹ́ẹ̀ ọmọ kúrò bẹ́ẹ̀ sẹ́. ìdílé wà pọ̀ ètò ọgbà rẹ bá gbé ni o. ẹ ká mú lọ́dún yìí twenty. Hmm? a ṣe rè. ẹ̀mí à ẹ̀mí à ń gbọ̀n. ọmọ ẹni kú ní kúkú dá mi mọ̀ dáadáa. láì kẹ́yìn dẹ́ máa ń ṣọ́ra nígbà yìí. àfààní ẹ̀ jẹ́. àgbẹ̀ àgbẹ̀ ẹ̀. wà á onílé wà ń bọ̀ dò. kájí wọlé ilé jayé wọn kẹ <laughs> ọ bàbá jayé àwọn eléyìí. ọ̀tọ̀ Ọlọ́run ìyá múlé múlé múlé múlé múlé ìgbà rẹ bẹ́ẹ̀ ẹ yà sílọ sílọ sílọ. ẹ wá ojú mi ń ràn o eh! owó rẹ̀ ṣáyò ṣáyò méjì méjì. ìyá ẹ máa lọ ràn jówó olówó àdúgbò ṣe àpọn. ms gbádùn yẹn. ọmọ máa rojọ́ ju action la need. gbà sílẹ̀. irọ́ ọ̀gbẹ́ni wa bá alábẹ̀tẹ̀ níjọ́ tọ́ lọ́hùn. ó dà òun yẹn. ọ bí yẹn dà. o ah, ah. tún jẹ gbà. Ah! ìyá ọlọ́run. bá alábẹ̀tẹ̀ mo káwọ́ sókè fún ẹ. ms fún mi twenty k sí ẹ bá dá mọ́ twenty k. twenty ṣe ń gbá ìkò sílẹ̀. ṣáàtì náwó tó wà ní báàgì tán ní mọ́tò ni. ṣé o ti mọ fagbó sí i ni kí ló ṣí ẹ padà ń bọ òun àti náwó náà ṣé òun wáìnì ara ẹ sì ni. èmi ọmọ fi jẹ ayélujára máa yẹyẹ báyìí. jọ ohun ṣe ọmọ Dangote dìde dìde dìde dìde. ẹ má wọrí ẹ fún mi ìṣẹ́jú kan ẹ má dá wọn tẹ bá sá ló máa dùn mí o. ẹ dáná mọ. àwọn ọmọ tó rí i máa dà ẹ dáná ìṣẹ́jú kan jọ. kó ṣe náà ìṣẹ́jú kan. ọlọ́gá ìtàn lọ́wọ́ ó ń gun àwẹ̀. sílẹ̀ ìbájú ẹ yọrí títà àwọn lè mú tì. àwọn lè sọ fún yọ. ilé ẹ lọrẹ ní kéṣọ. wọn sọ fún yọ. àwọn tó lè máa fi jẹ ilé iṣẹ́ àwọn àjọyẹ̀ ń bá lọ. bọ́ọ̀lá yé jọjọjọ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ẹrù wà lọ́wọ́ ẹ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé alaye wọlọsàn alabẹtẹ ni alabẹtẹ ni. ọ̀nà kí n wá rà ọ̀nà kí n gbà mami ṣe lè bílí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu. mo wà ní club níbi tí mo ti ń jayé ọmọ kékeré kan tí yóò tó mi mami ó ń fowó tákà pẹ̀lú mi owó tí mo kó lọ pọ̀ mo ti ná tán ṣùgbọ́n six hundred tí mo wá kó yìí mo tún fẹ́ lọ nà lọ́rùn ni six hundred thousand tí n bá ti wá ná ilé ìtàn màámi mo tún padà bọ̀ wá mi ì ná one million mi ì ná one million. ṣẹ́gun ṣẹ́gun ṣọ́rọ̀ ló sọ jáde lẹ́nu ní gbogbo ẹnu yìí o ti ná one o ṣe o ṣe kó ten million lọ́pọ̀lọ́nà. ẹ wò ẹ wá gbà mí àbí irú bàbá òṣìwò lẹ́yìn dé lẹ́lẹ́lẹ́mí bí àwọn ọmọ fún ìtòrí ọlọ́run ṣọ́rọ̀ yẹ bí mi ṣe ń bá ìbílẹ̀ làwọn náà bá yí wí ó yá kó yẹn padà ní. mọ́mí ẹ jẹ́ kọ́ mọ oríyàn tí mo jẹ́ ẹ jẹ́ kọ́ mọ̀ pé mo gbáwó ńlé mo dẹ̀ máa ná owó yìí ṣẹ́gun. ẹ wo wo. kó owó yẹn padà sí inú ilé mo ṣe ń bá ẹ sọ padà. mọ́mí mọ́mí with due respect mi ò ní kó lè padà sínú ilé tí n bá padà sínú ilé tí ìbá débẹ̀ yẹn ọmọ rò bí amú sá lọ ni. ẹ wo mi ò ní pẹ́ fún mi ní fifteen minutes tí n bá ná lè tán má tún padà wá kó èmi tí mo ṣe wá yìí mo fẹ́ kọ́ mọ̀ mo ṣe kó báyìí máa lòdì ẹ̀ sínú mọ́tò tí bá lòdì ẹ̀ bá mú màmí bí mo bá ṣe ń yọ ohun akàn kí n máa kàn sí bá mi lé ẹ̀ mọ̀ kí bá mi máa láì nǹkan bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ. o. má mi jẹ́ kí n lọ. ó má mi lọ má mi jẹ́ má mi jẹ́ lọ. Jayọ̀lá Jayọ̀ Jayọ̀lá o bàbá olówó Jayọ̀ o Jayọ̀ ọ̀rọ̀ bàbá ọlọ́lá. Báwo má ṣe àmọ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn? Jayé ọ̀rọ̀ bọ́lá ní ọ̀gá olówó. Ọ̀rọ̀ òkè ọwọ́ Ọlọ́run. Kú wà nílé. Ẹ kúlé o. Wọ́n sà. Ẹ wá sà. Ayé ọ̀rọ̀ lẹ́yìn o. Wọ́n lè dá ọ̀rọ̀ wa. Sọ́mọ́. Alájọ. Ẹ rẹ̀ wà mọ́mọ́. Yes, ma. Ṣé wàá òkè? Nínú ọ̀rọ̀ ẹ̀ Is there anything at home to you? Um, nothing, Daddy kò sọ́jọ́ kankan lé. ah má sọ bẹ́ẹ̀ má sọ fún mi pé kò sí nǹkan tá a lè jẹ nílé gbọ́ mo sọ fún ẹ pé kò prepare oúnjẹ fún àtàmà jẹ nílé kátàbàdé. ẹ mú mi mi mọ́ pé mo dé yìí. ah ọ̀gbẹ́ni ò máa yẹ pa disturb rẹ̀ Abisola ah, níwọ̀n bàtà o ti sọ pé kò sóúnjẹ tí dáàtì ẹ̀ máa jẹ then kò tí mo ra fún ẹ náà kò ní wà bí síbòsíbò náà nìyẹn. oh why daddy no don't do that now. I know guess what. Um, bóyá blackberry ra fún mi. not even a blueberry I bought um, close your eyes. Did you mean eyes closed? Open your eyes. Uh, large, large, large, large. Open your eyes anyway má gbàgbé ibi tí mo sọ fún ẹ pa máa lọ lọ́la o oh, ṣé ìwọ tó bá mi sọ nílé lẹ́ẹ̀kan. alákòógbàgbé ó ti gbàgbé ni. <laughs> oh serious. má bínú má bínú mo ti rántí mo ti rántí ìwọ yóò mọ oh, ọ̀rẹ́ mi. I need to tell you this. What's that? Ah, ọkọ mú mi ń tọ́jú ẹ̀ gan ni àti wípé wọ́n wá nice. Ah, ah, ó rí bó ṣe ṣe pẹ̀lú mi nínú lílé nǹkan ni. <laughs> Well, I really try gan-an. Wọ́n lájà wọn bá mi ràn án lọ́wọ́. Ó rí mi ni ó Oh, serious at all. Mm. Okay, ṣé gold ni àbí? Yeah. Mm, it's fine, beautiful. Hmm. Tó bá jẹ́ pọ̀ ọ̀rẹ́ gidi ni ẹ ṣe mọ̀ pé ó jẹ́ kó sọ fún mi pé ọ̀rẹ́ mi o, ó yá ìbò yá kí èmi gba pendants àbí kí n máa mú chain lọ. Hmm. Má bínú, eh, màá bẹ gé ìtàn dandan wọn, mi nílé fi ilé ilẹ̀ because mo like it. pé orí horse ló wà ń bẹ̀rù. Ó sì yọ. Ó sì yọ. Okay o. Oh èmi ń lọ ṣáṣá máa gbàgbé. Lára mo pé òun mọyì tó ń ra gan o má sọ fún mi pé mọ́tò tó ń ṣe rà fún ẹ owó ló bàjẹ́ báyìí Lára eh, tí owó tún ṣe dọ̀tí. ẹjọ́ ẹ̀kọ́ tó bá tó sẹ́nu gbogbo àgbáláyé yìí pé kọ́pọ̀ èèyàn ló lóun kò tọ́ sẹ́nu àtọ̀ lè ti tì wọ́ tó bá jẹ́ yí pé ó yízì fún yàn láti lu mọ́tò yìí pé kó sì dúró re ní ọ̀nà tá à ń lò lóde òní ni o ò bá sọ fọkọ yẹ yìí pé kó ra mọ́tò fún un. Lára èmi ò mọ̀ wípé mo wá tọ́nà wọ́rọ̀ ni. ok má bínú ọ̀rẹ́ mi ìwọ náà ló máa ń fà. spare me that jàre látàárọ̀ tó ti ń bọ́ mọ́ ẹ̀ṣẹ̀ wa ń pẹ̀ tí ní ti pé kí ni. wàá lóye kó ṣàmúlò rẹ̀ fún mi àìsàn àmì sọ̀rọ̀ mi lè mọ̀ pé kò dá. kó ṣàmúlò pa aláìka ara ọ̀bọ̀ tó kọ́ máa láìka máa bí wọn máa bẹ̀rẹ̀ ní. oh <laughs> serious okay hold on okay dear alright kó rọra o má sáré jù lọ ẹ sọ fún wọn kó fẹ́ gbélé sọ fún wọn kó kéè ó fẹ́ rán wọn sí wọn nìyẹn gbélé fún wọn sẹ́ẹ̀ wò ó wò wò má bàa rojọ́ kankan bẹ̀ ìwọ gbélé tiẹ̀ kí wọ́n máa bọ̀ nílé gbélé fún wọn bẹ̀ jàre. kí ló tún ṣẹlẹ̀ báyìí. nǹkan tí mò ń bá yín sọ gangan náà ló ń ṣẹlẹ̀ yìí ẹni tó pè mí tán sìn ọ ya aṣọ lásán ni o aṣọ lásán lọ ya mọ́yàn lára bàbá yẹn dẹ̀ fún one fifty thousand pé kọ́ lọ fi raṣọ ṣé kò yẹ kéèyàn fura sọ̀rọ̀ bàbá yìí láì ṣe pé yàn campaign fún kọ̀ọ̀kan kó máa háwo kó máa háwo kó máa háwo káàkiri à nǹkan kan wà bẹ́ẹ̀ ni nítorí èmi sọ fún pé dá owó padà sọ fún wọn pé o fẹ́ owó. one fifty aṣọ are you very serious pẹ̀lú nǹkan tó ń sọ ẹ̀ pé bí bàbá yẹn ń fi àwọn nǹkan ẹ̀ ṣe ritual ní àbí nǹkan kan. àbó ah, ṣe wà lọ́kàn mi gangan ni ọkàn mi ò dẹ̀ ń tàn mí jẹ ó máa jẹ́ pé bàbá yẹn ní nǹkan tó ń fi owó yẹn ṣe ní ọlọ́mọ ẹ̀ka rí burúkú ọlọ́mọ ẹ̀ka rí nǹkan tí ò dáa kéèyàn má ti torí owó kó lọ fi nǹkan kó lọ fọwọ́ ara ẹ̀ fa nǹkan tí ò dáa sílẹ̀ ayé ara ẹ̀. ṣé wàhálà ò ti dé báyìí two hundred thousand naira mo rò rò náà lọ́tún ló sì pé kí ló fà tó máa fi fún ní two hundred thousand naira nígbà tó ṣe pé bí wọ́n gorí ẹ̀ mọ́lẹ̀ àbí bí wọ́n pa pé kò ṣe léṣe rárá o nítorí ah, ogun báyìí kí ló rò palẹ̀ ṣe ń sìn. ẹ wò bọ̀dà àfikẹ́ dá owó yẹn padà àfikẹ́ dá padà ni o. mo sọ fún ẹ a ti ra jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ a ti ra jẹnẹrétọ̀ bẹ́ẹ̀ a ṣe nǹkan tó tó bí ten thousand naira náà bẹ́ẹ̀ lẹ́yìn jẹnẹrétọ̀ kí la fẹ́ ṣe. ọlọ́mọ ẹ̀ka ń kọ́ tó ìdá. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ah, mi tètè gbọ́ kíkẹ́ ló jẹ́ kí n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àdúgbò lọ́wọ́ náà ọlọ́mọ ẹ̀ kí n rí kò ṣe dáadáa tó bá pẹ́ bọ́mọ yẹn ṣe tì mí oyún mi bàjẹ́ kan kí ni n bá máa wú. oṣù mẹ́ta téèyàn máa fi yí kiri téèyàn máa fi larí mọ́lẹ̀ fi tó tọ́ fi bì yẹn kọ́ tí bá ní kí n yọ kúrò nù ẹ̀ tí yẹn ti kúrò mbẹ títí mo dúpẹ́ lọ́lọ́run pé kí n kàn já lòdùlẹ̀ ọlọ́mọ ẹ̀ kí n rí kò ṣe dáadáa wà mo dúpẹ́. máàní tí ó tiẹ̀ bí ọmọ yẹn náà ìtọ́ wọ́n ṣe gbọ́ bẹ́ẹ̀ wọ́n wá sọ́sìpìtì wọn kò provision wà kódà wọ́n tún sọ́sìpìtì bí ọmọ wọ́n tún wá ṣe fàgbàgbà rẹ̀ wọ́n tún kó two hundred thousand fún wa. irọ́ ni o. mi rí inú máa yẹ. wọ́n dẹ̀ wá nice o ọ̀pọ̀lọpọ̀ olówó bẹ́ẹ̀ yẹn lọmọ wọn máa ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn tán tiẹ̀ ní ṣe anything. adúgbò fọlọ. olúwa ṣeun báwo dẹ̀ wá lára ẹ̀ ń sinmi. àà ń ti wá kò sí orí kójú mi gan fani. thank God o olúwa ṣeun. Bẹ́ẹ̀ náà kọjọ́ mẹ́ta náà yọ mí sí. Ilé ńkọ́. O ti fẹ́ máa lọ nìyà bí? Bẹ́ẹ̀ni. Ìròyìn yẹn náà dẹ̀ mú ní ẹ̀rọ àfọwọ́. Ẹ wẹ̀ má wọ̀rì má fún ìwé mi. Bá ah, o kò ìpẹ́lẹ́ jẹ. O ṣe kò jẹ. O ṣe kò jẹ. Ẹ ẹ máa pè ẹ́ ọ̀rà. Owó tó wà lọ́wọ́ ẹ̀ náà owó tó wà lówó ẹ bá mi kó dàrí problem wà nù ẹ bá mi kó owó yẹn àgbàpá tí ra jẹnẹrétọ̀ ń bẹ̀ bọ̀ sí tó kù lọ́kọ́ wa ìtòkù bá mo ti kó fifty thousand fọ́ọ̀rọ̀ ẹ̀yìn náà. kí ló ní kó bá fi fún ní fifty thousand naira ṣé mi sọ fẹ́ pé kò fún lówó ni. ibi inú lẹni kan wálé kó wá gba fifty thousand tẹ jẹ wọn. ìgbà tí mo ní kó wálé ṣe ọmọ nǹkan tí mo ní kó wálé kó wá ṣe ni ọmọ nǹkan tí mo fẹ́ gba sọ́ńgbà tó wálé kí ni tiẹ̀ láti máa fún lówó sọ́jọ́ ní nǹkan kan tẹ́jọ papọ̀ ni. ẹ wò ń bá yín ó dẹ̀ bẹ́ẹ̀ mi mo ṣe kówó fún wọn. ó oh, sọ́jọ́ ní nǹkan tẹ́jọ dàpọ̀ tí wọ́n fi san owó fún ọmọbìnrin tí mo yáwó lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin tí mo yáwó lọ́wọ́ ẹ̀ ni ọmọ ọkọ tí mo yá lọ́wọ́ ẹ̀ ni ọmọ yìí tó ń fúnra rẹ̀ yìí jẹ́ mí ni. ẹ̀wọ̀n báwo mo ṣe fẹ́ mọ gbogbo. èèyàn wá bí òde sí òde sí sáré fún lówó. ẹ ẹ dúró ẹwọ kí ló ṣẹlẹ̀ gan kí ni ọ̀rọ̀ owó ṣe jẹ́ báyìí kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó yìí kí ló dé gan kí ló ṣẹlẹ̀. ní kí ni à ń jà nítorí ọjà ọjà níta ló ń jà lẹ́kùn léhùn kì í ṣe torí tiẹ̀ náà ni. jọ ìgbà tí wọ́n gbá ẹ tí mọ́tò gbá ẹ ibo ló fi ṣèṣe ibo ló fi pa lára ẹ kí ló ṣojú inú ẹ ẹ two hundred thousand àti wọ́n wá fún yín tẹ́ ẹ gbàdá ní tẹ́ ẹ ṣe mú rẹ́ ẹ jọjọ ọlọ́run owó kí ni o. èmi wò pé torí pé ká má bàa sùn wọn ló ṣe fún wa. kẹ́ ẹ má bàa sùn wọn kẹ́ ẹ má bàa sùn wọn wípé wọ́n gbá ẹ kò sí nǹkan kan tó ṣe é olóṣè fẹ́ sùn wọn sí kóòtù àbí àbí tó bá wá sùn wọn sí kóòtù tẹ́ bá wá dé kóòtù ọ̀hún tádájọ́ wá rí ẹ tó kun àtíkè tátìkè ògbọ̀tọ̀ lójú ẹ tátìkè bójú ẹ mu tí gbogbo orun ẹ rí bó ṣe rí ẹ tí gbogbo àyè rí gbẹnẹmú gbẹnẹmú tí ò sí egun kankan bẹ́ẹ̀ yìí kí ló fẹ́ sọ fádájọ́ kí ló fẹ́ sọ pé wọ́n ṣe gbọ́ gbẹ́nugbẹ́nu jọ lọ́kọ́ ìtókù fún mi pẹ̀lú kan tó ṣẹlẹ̀ yín sìn ah ọ̀gbọ́n oríṣiríṣi tí mò ń gbọ́ pa ẹ̀ ni nígbà tí nǹkan kan ò ṣí ẹ́ tí èèyàn kan dédé wá mú two hundred thousand naira tó kó lé ẹ lọ́wọ́ tó ní kókó gbà ìwọ fún ara ẹ̀ dẹ̀ mọ̀ kókó sí ní tó ṣí ẹ ẹ́ wọ́n sọ gbogbo yẹn ni kì í ṣe wípé owó yìí ó ń lò fún kankan ni bẹ́ẹ̀ ni ṣé kò jọ bẹ́ẹ̀ lóòótọ́ ni nígbà tí kankan ò ṣẹ́tọ́ dédé fún ẹ ní two hundred thousand naira ó tún sọ hospital bill ẹ̀ wọlé kọ̀ọ̀kọ̀ ìtókù fún mi onírúurú ni òṣì torí owó ti wà lọ́wọ́ yín sí ọ̀rẹ́ mi wá sínú ilé ó mọ̀ gbà tẹ́lẹ̀ àtọ̀rẹ́ mi jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa ni ó mọ̀ bẹ́tà sí jọ bẹ̀rẹ̀ ni. ẹ wo ṣé nǹkan ò ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run torí ẹ wo ìyá ṣẹ̀rí ṣẹ̀wà gba fifteen thousand naira náà lánàá ni. nínú owó fifteen thousand kí ni ìwọ ni mọ̀kẹ́ fifteen thousand. owó ń da àti ẹ̀dá rẹ kó fún wa láàárẹ̀ nu wọn kẹ́ ẹ fi ṣètọ́jú lọ́dún yìí. àbọ̀sẹ̀ ìfẹ́ ni. ìjà kò ṣẹjọ́ mọ́. tẹ́lẹ̀ ṣẹjọ́ tẹ́lẹ̀ ní. àwọn ah, ṣẹjọ́ mọ́. ká sọ lè mọ tó fi ń ṣe kíní yẹn ṣe. wo kó bá wọn sọ̀rọ̀ torí tí mo fi fún wa three hundred thousand naira ni pé lórí ẹni tí wọ́n bá ṣẹ̀gùn lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kùn báyìí kì í mu gàrí o sọ pé gàrí inú okùn lẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n bá mú báyìí bí sọ́dọ̀sì ni yọ́ọ́ máa gun káàkiri kì í sì ṣe pé nígbà náà nígbà tí wọ́n lọ sí ẹ̀bà ògì ẹ̀wà mo máa ṣàlàyé tó tẹ́jẹ́ fún. ẹja ẹja òun ó yò kí ṣe díndín o kọ́mọ̀ ẹ̀ pé yọ̀ọ́ máa bẹ̀jẹ̀ rẹ jẹ́ má jẹ́ díndín. bàbá jẹ díndín ọ̀dà sẹ́rẹ̀ nù ọ̀rẹ́ mi fún lówó gidi bẹ́ẹ̀ bá sàn pé ẹ mú méèkì kọ́mọ̀ lọ mú jọ̀lù bọ̀ alábòrò ní òun kèsì tẹ eruku kìnnì kan ẹ má mú o èyí wá ti pé ẹ máa mú ẹ kí ni tẹ máa kiri tẹ tàbí tẹ ń pé blọọdù <laughs> àbí bí ikú tó kọ́mọ̀ lè tó lè máa sọ ògùn ẹ̀jẹ̀ yín lè ẹ̀yìn ọ̀rọ̀ àbí. ọdún gbọ́. ẹ̀yin náà ká fún yín lówó ẹ̀ ń ṣe bàlàbàlà bí gbàdá sọ bí ẹ̀rù wò. jayé jayé ọlá jayé jayé ọlá o bàbá olówó jayé o jayé ọ̀rọ̀ bàbá ọlọ́lá. Bábù máa ń ṣe àmọ́ sọ̀rọ̀ lẹ́yìn. Jayé. Ọ̀rọ̀ bọ́tọ̀ bí ọ̀gá olówó. Bàbá olówó. Ẹyin gbogbo owó. Bàbá olówó. Olówó tó lówó ye, Jayé. Jayé o. Bàbá olówó. Ọlá. Bẹ́ẹ̀ ni ìwọ wa eh, eh. eh, ni. Bàbá olólá. Àwọn jayé. Jayé. Jayé ọ̀la o. Jayé ọ̀la o. Jayé ọ̀la ni mi nìkan. Yóò dáa fún ọ. Lọ́kàn rẹ̀ ò jẹ́ kó. Kìnìún mú bẹ̀ mú bẹ́ẹ̀ yìí. Ah, ye ọ̀la orí rẹ̀ bọ́ ṣe tọ́ wá. mo rẹ̀ wá ọ̀nà yín wá ni olúgbé mo ti tọ́jú rẹ̀ tí mo fẹ́ yí pé ọ̀ wálé. kò tẹ ẹsọ tó bá ṣẹlẹ̀ níjà. obìnrin rẹ ló wá sọ mi. ṣé wàrí lè yọ òun à ń wí. ohun tó gbé ilé yọ ọmọ obìnrin ọ̀dà bàbá. ọwọ́ ní kọ́ ọmọ rẹ̀ mọ́ gógó wọ́n bá ti ń gógó tàn sáàdà dáńgúnyàn lọ́bẹ̀ tán bá ti gbẹ̀dẹ̀ ìhòòhà máa fowó san ọ̀rí borí rẹ̀ ò pè tó bá yẹ borí rẹ̀ bá gbé ni ohun tó yẹ ṣe pọ̀ ńlẹ̀ àwọn àmọ́ wíru ọmọ wíru àníyàn abálẹ̀ kú ọ̀lẹ́gùn aláwùsá gbàgbóró ẹkún ọ̀kú wa tún bí. ẹnu tí ẹjọ́ tí ìyàwó mi wá rò fún ilẹ̀ àtẹ̀lé pé àwọn mi gún bẹ̀rẹ̀ wọ́n gún ń gò. Ah, ẹ dákun ṣé tinubu bá bí nǹkan kan kọ́ wọn ò fi rè á sì yẹ yọ̀fẹ̀ pinnu ń bí ah, ẹgbẹ́ mi fún yín ọlọ́run pé n tó wá dà wá nù kó àwọn ọmọ ẹ̀kọ́ wò kí ọmọ ẹ̀kọ́ dà. ó ti yé mi ó ti yé mi ọ̀rọ̀ kan tiẹ̀ jọra wọn ni ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ wá fún tẹ́lẹ̀ mo ti ní màá sára ìfún yín lábára ọlọ́run kọ́ lọ́mọ kókò ní sọ̀rọ̀ tó bá di oṣù tí ń bọ̀ màá bá yín rẹ́ǹtì yàrá kan pálọ̀ kan sí gbòòrò torí ilé tí mo kọ́ fún yín àwọn kan bọ̀ àwò mo fẹ́ tà. ó sì bẹ̀rẹ̀ nú ọmọ àgbẹ̀mí ìfọ̀rọ̀ rẹ̀ sí é. ọwọ́ àtàlẹ́ nítorí ọba ti fẹ́ lè mí fẹ́ ọmọ pé tó bá ti dáa fún ọ ló dáa fún mi irú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tó fún mi lóṣooṣù ó níbi tí rá ìyá ìjẹ̀bùdí ń bẹ nú ilé yìí ó jẹ mí mo ti ti ní tó o bá dé o kọ́ kúkú bá ń halẹ̀ mọ́ kó wá ọ lè bá ń gbà jàyé jàyé wọ́n ṣe ọmọ pé díẹ̀ náà ṣé mo kàn fẹ́ ta kí ama ama kan bẹ dẹ́ pé jẹ́ owó sukùl ládùúgbò òbí kan tí mo mọ̀ mo fẹ́ ta owó ilé kí n kówó ẹ̀ fún wọn owó sukùl ni ẹgbẹ́ yìí wúlò fún mi rẹ ní ìbáṣọ rẹ fún ẹni tí ò wúlò kò sí ẹ wo. má ṣe yan oyè ọmọ pé mo fẹ́ràn rẹ ẹ̀yìn bí obìnrin mi ṣe wá ń gbọ́dọ̀ ṣàdédé sọ fún un pé n tó dànù ọmọ ṣe sẹ́rí bẹ́ẹ̀ wọ́n bá gbogbo ǹjọ́ mi ránṣẹ́ sí mi n fún òkà tó ránṣẹ́ kódà wọ́n bá mú yàtọ̀gẹ̀ lórí héwú ọgbẹ́ mi lọ́dọ́ àfòràn ni ó lò sí mo forí bá mi bè ọ́. ẹbí tó yẹ kọ́kọ́ sí tẹ́lẹ̀ nu ṣé wọn bẹ ṣé wọn máa wọn nílò àkáyìí náà fi lè máa bí nǹkan ṣe ń yọ bó ṣe yẹ kó rí ni tẹ bá tẹ kò má sì lé gan kí wọn máa bú wọn mọ mi ẹ ní sọ fún pé wọn sáwọn ládàá lórí pé tí n bá dé ń wà yanjú ẹ. ebi ní ń pa mí tẹ́lẹ̀ má bínú. ọ̀dà ẹ̀ ní ta mọ́ lè mọ́. ẹ ò dádì èmi fẹ́ rí yín tèmi dádì ṣe rí màsíǹtì ẹ rà fún mi yẹn bọ̀bọ̀ olórí burúkú tí mo gbé fún kò tiẹ̀ tó ń sanwó dìlífà fún mi rárá rárá mo á ò pé bóyá tẹ bá ti rà gbégi lódò fún mi àbí bíi tipa ni a máa mú wálé dáadáa sódà tí èmi náà lè máa ṣe bíi fámìlì olówó àbí. ẹ̀rín ẹ̀ sì pa mí ẹ̀rín ẹ̀ pa mí kí ló lẹ́yìn ọmọ ìmọ̀sìn máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ń wúwo lẹ́nà sẹ́yìn pé ń sa owó ń títì ni èmi mo mọ tójú mi rí kí ọlọ́run tó sọ mí dolówó ah, ẹ̀dọ́ olówó mélòó ní bẹ́ẹ̀ nù ra wa náà tí ò sì lè sí mọ́ ẹbí tí mo ti ní ìgbìnlẹ̀ tó kù dẹ́ gbogbo owó lọ́yẹ nínú ọlọ́run ti kó lé mi lọ kí ni dẹ́ ẹ̀ ń bá ká mo wá ra ọ̀kadà fún ọ ìwọ ló gba dẹ́rẹ́bà ṣé tí n bá ra tipa fún ọlọ́mọgùn ká náà ni o ò lè mọ iye owó ọ tírèènì lọ́ọ̀bá ni n wá rà fún ọ kí n fi lè máa pọ́ ọmọ olówó rí. tírèènì náà dáa èmi ò máa ṣe kọ̀ǹdọ́ lẹ́yìn rẹ. okòdùnrún àpẹ̀tẹ̀lẹ́gbọ́kọ́ta wo sórí ni mo fẹ́ gbọ́ ni pé tó tọ́kadà rẹ tó bá di méjì ìgbà náà ló lè bá mi sọ̀rọ̀ pé kí n wá fún olówó nǹkan kan. mọ̀dé ìbá ti bẹ́ẹ̀. máa yan òkòwò lẹ̀ orí ẹ burú ẹ sáà ní sọwọ́ bá ṣe é ṣe ni. Báyìí mọ̀ mi. Báwo ni? Bọ́lá ti bọ̀ wá. Ọ̀ nígbà mo rójò tó ṣú aṣọ tí mo sábò tó wà pé mo ti kàwé ilé tẹ́lẹ̀ kí n tó jáde. Ẹ̀lẹ́wà. Ẹ̀wọ̀n kí dáadáa ni. Mami, ẹ eh, Lara ni ma. Eh. Bẹ́ẹ̀ni. Eh, Ìyàwó àfẹ́sọ́nà mi tí mo ti máa ń ròyìn ẹ̀ fún yín yẹn. Ọlọ́run mà ṣe pẹ̀lú aya mi. Ọmọ Chiujaye ni tí wọ́n lórúkọ tí wọ́n wà òkè láàrin ìlú. Olúwa ṣeun ọmọ mi mójú lọ ah, ó mójú torójú ló mú wálé yìí ah, ah. kí ló dé pẹ̀lẹ́ ṣe dáadáa ni mọ́mì lójú àbí dáàdì. àwọn méjèèjì ni mà. ní wàá ṣe o ṣé dáadáa ni lọ́rùn àti dáàdì náà wà. ẹ wọlé ẹ wọlé wọlé wọlé àyà mi wọlé wọlé àṣewà ẹ wọlé kojú kò tiẹ̀ wá kí n jíṣẹ́ ìkíní wọlé. sọ́ọ̀rì bí a mọ̀ ń bọ̀. mo mọ ọmọbìnrin tó mú wálé yìí mo mọ̀ ojú ẹ̀ jẹ́ ojú tí mo mọ̀. mami ìyẹn normal now dáàdi wọn wà òkè nílùú so ẹ máa ní láti mọ àwọn ọmọ tán bí náà. yàtọ̀ sí yẹn ó níbi tí mo gbà mojú yìí o yàtọ̀ sí tó ń wí yìí o ah, mo mojú ah, mo mojú yìí ah, eh, Abíọ́nà ò lè fọmọ yìí. àlọ́ mọ̀ yìí ò sọmọ tó lè fẹ́. mami kí ló dé. mo mọ nǹkan tí mo ń sọ o ò lè fẹ́. ọmọ tèmi àti ẹ̀ ti ń fẹ́ra wa tí ò ń ṣọ̀rọ̀ oṣù méjì tí ò ń ṣọ̀rọ̀ oṣù mẹ́ta kí ló dé tó bá ní mi ò lè fẹ́ nísìn. kẹ́ ẹ wà lọ́dún méjì ni mo sọ fún ẹ kí n má mọ̀ bí mo ṣe mọ̀ yìí ẹ ní fẹ́ra yín mo ní ojú tí mo mọ̀ lọ́mọ yìí ó níbi tí mo ti mọ̀ ọ́. oyin mm-hmm. èmi ni mò ń pẹ tí wọn sọ wípé kí ni ìgbà tí mo wá ń yín kọ ṣé o pé nǹkan tó ṣe the last time ní school ni máa jẹ́ kó regret life ẹ̀ lẹ́ni ṣùtúgbọ́. èmi ni mo ń bá ọgbẹ́ni dá padà dánwò ẹ̀ dúró. ṣé o fẹ́ wá nà mí mọ́lẹ̀ ni ṣé orí ìyẹn ti yí ṣé o ti ń sínwé ṣé o ti já wèrè ni. ìwọ gbọ́dọ̀ ti ń lọ́yàn mọ́lẹ̀ rí ni òun craze ṣé o ti mad ṣé o ti já wèrè ni. kí ló ṣe é. túmẹ̀yìn bá wí òfò ni. ìwọ filẹ o máa fi hàn pé ibi tó ti ń gun ẹṣin lọ kájà láìjẹ èèyàn mọ́lé èmi yìí ni nọ́mbà wọn máa gun ẹṣin báwo ẹ bẹ́ẹ̀ ni báwo kúrò láyà mi jọ skul nìyẹn ilé la wà ìwà tẹsí. ẹ wo ẹ yé jàbọ ẹ yọ bọ. ẹ má dá sí ẹ fi ẹ má dá sí ẹ fi ẹ kò báwí ẹ kò kọlọ́gbọ́n ọgbọ́n nẹkọ kò nẹkọ. ìwọ tó jọkùnrin tó yẹ kó súnmọ́ wọn kó làjà ó tún sọ wípé kán bẹ̀rẹ̀ sí ní bára wọn wí tó bá ṣe ra wọn léṣe bó ṣe ń ṣe yẹn ṣé yẹn bójú mu ni ìyẹn ò dáa. màá bu ẹṣin dáìtà ṣe ọ̀rẹ́ ni tó ṣì lọ mẹ́ta lámì tó bẹ̀ tó wá tún sí dànù ó sì dànù ọ̀yà kí ló fẹ́ sí mi wọ́n ní kí ló sí mi. wọ́n ṣe ń bàbọ̀ yẹn wọ́n alájọ́ bá lọ di ìkókó di ìkíni. sori pé kì í ṣe ẹni tó lè fẹ́ kì í ṣe ọmọ tó lè fẹ́ o ọmọ tó pàgọ́ mọ́lẹ̀ bí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin yìí ìgò ló máa mú o ó yáwọ́ ọ̀gọ̀ ní pẹ́ ní ìtí ìròbìnrin tó pàgò bíi tiẹ̀ ọlọ́run máa jẹ̀rà burúkú nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé kó pàgò mọ́lẹ̀ pa ò mm. èmi kọ́ ah, oh. mami èmi èmi ò ṣàfẹ́ kiri yín pọ̀ mọ́ lẹ́yìn tèmi ni tèmi jọ mo fọlọ́ ṣé n kúnlẹ̀ o mo fọlọ́ ń bẹ̀ má jẹ́ rí yín pọ̀ mọ́ o. ẹ jẹ́ ká tiẹ̀ ṣàlejò ẹ̀ lónìí náà. wọlé rẹ wọlé wọlé wọlé wọlé wọlé wọlé lọba kó tẹ̀ máa pàgọ́ bí ilé mi. wá bí wá ṣórí níta fẹ́ ṣe lónìí báyìí lọ máa wà ń bẹ̀rẹ̀ kó máa rò pé tíjọ́ yẹn dẹ́ pé lóun pò tirẹ̀ ó tirẹ̀ máa bọ̀ ṣé ò ní ǹjẹ́ kò bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ tó nílò parí o. ṣe nǹkan kan máa ń ṣe mọ. ìrìn ẹ pa mi sórí tí mo fẹ́ ṣe lónìí lórí tí mo fẹ́ ṣe ọkàn ṣe méjì sí mẹ́ta o no turn ni mo fẹ́ ṣe o. mi fara mi ti rẹ́dì fún ẹ ká ṣe nǹkan tó máa ń ṣe. ìwọ̀n fẹ́lẹ́fẹ́lẹ́ wà á orí ìnáwó bíbá rẹ̀ ni èkó ọkùnrin mi lónìí. yẹ pa má bẹ̀rù sọ̀kòtò lẹ́yà kọ́ náà bẹ̀ lọ bá kọ́ omi ṣẹṣẹ rẹ ẹni tó bá fẹ́ jẹ tó fẹ́ mi ẹ máa jẹ lọ máa mú lọ mo ní láti dé ibi kan nísìnyí. no baby ni mo ni àkáńtàǹtì mi ti pè mí látọ̀sán pé owó kan wà nílẹ̀ kí n wá kó àrùn tí màá dé lọ bà lọ́wọ́ ẹ̀kọ́ síbi tó fẹ́ kó ẹ̀bùn ọtí ká ṣe nǹkan tá a máa ṣe náà wá tẹ̀ máa lọ. ìyá náà kó ọ̀dọ́ mi náà kà sí bí èmi mo ní. ọmọ láti dé ìlú ọ̀ máa wọ̀ máa wọ̀ máa wọ̀ níta ló máa yẹ ẹ̀kọ́ máa mú. ẹ̀mí mo sọ fún ẹ̀ pọ̀ ní ẹ̀ tó bá ti wọ̀ ẹ́ èyí tí mo lè dúró lé mo sọ. irú ìyàwó ṣé owó nìkan ni mo fẹ́ jẹ all the time kò kí ló máa ń ṣe máa yìí tí ọba dẹ̀ fi ṣe ìtàwọn àmà kù. pẹ̀lógún eru túká o gẹ̀rẹ̀ lógún yọ ilẹ̀ pẹ̀lógún eru túká o gẹ̀rẹ̀ lógún yọ yẹ. ajá tí ò lọ́mọ inú ìgbókùn ẹ̀bọ̀rìṣà ọ̀làtúnjẹ́ o. iṣẹ́ tí pọ́npọ́n àrùn tán bá ṣe igbó dúdú àrìnjàn nígbà o èmi ń jayé ọlá lọ́wọ́ èdè tèmi o ló ń nẹ́ tó ah, ah. jí gan-an ah, ìkókó wa lọ́tẹ̀ ìgbà pọ̀ lórúkọ pọ̀ bí ó ti kú. báwo lè ti máa ti tẹ̀. torí nǹkan tí ò ti wáyé mi sì ni pé dọ́kúmẹ̀ntì ẹ̀ mo kọ́ láti ọ́fíìsì pẹ̀lú ọwọ́ mi báyìí mo kó wọlé yìí náà but i can't just mo ti misplace ẹ̀ mi. bọ́dà ẹ ní láti gbé ìgbésẹ̀ tó nípọn lórí ọ̀rọ̀ fáìlì ẹ ó fáìlì ilé ẹ sọ pé ẹ mọ̀ ibi tó wà yín àgbàlagbà tá a bá ṣerú yẹn gan yẹ kẹ ẹ bá wa wí. ẹ eh, eh, but uh, that, that's no problem. hello yabisola. How is my princess? Ah, no, Busuwal, I just have a little discomfort. Uh, kí ni sí ọ̀fọ̀ eh, ilé tí ọ̀nà jẹ́ríjẹ̀bi yẹn? Mo misplace ẹ̀ ní ìmọ̀bi tó wà. And gómìnà rẹ̀ ti sọ pé I àká present uh, eh, document wa. Ah, no, no, that should not be any problem. As of now, lọ́ọ̀yà mi kó wá lulẹ̀. No problem, no problem. Uh, then my software manager kó send fifty thousand sí account Uh, Claudio Soren, Rocky. Ah, no problem. How's ah, my princess? Is she there? Ah, okay, it's probably. I'll talk to you guys later. Um, I'll call later. Uh, you guys should take care of yourself. Later. Yabisola again. Yabisola again. Ẹ dúró lójú tèmi sìn ọ̀rọ̀ Yabisola ti dàbí pé àjẹgbé ni gúnugún jẹ bọ́ ọ nínú fámìlì wa. Màá gbé mi ní ti kàlòkàlò. So ó dàbí pé kàn ń wéṣọ owó yín lórí ẹ̀ ni kò yẹ kó pa fún yín ẹni máa sọ pé yàbí sára yàbí sára owó lẹ́tí sọ́pà ẹ̀ tún sáyẹ̀ǹdì yẹn fifty thousand naira it's kind of wasting money. Uh, anyway yọ̀ngbà yọ̀ngbà sori ẹ̀ tí wọ́n náà bá dé level tomorrow. yes. ayé ẹ̀ dídára. ikú ikú àwọlé wẹra múni lọ láì sọ fún ni tẹ́lẹ̀ ilé ìga o. Hmm. ṣáà ayé mi lóde mo wí wí wí mo sọ sọ sọ alágbígbóná ló kà sí olódélẹ̀ yìí ṣáà ayé mi lóde ẹrù èèyàn méjì ní tẹnìkan. mọ́mí tóbi máa ronú mọ́ ọ àwọn ọmọ yìí àwọn ni ọkọ yín nísìn wọ́n ti dàgbà you guys should try and take care of your mom gbogbo ìgbésẹ̀ tó yẹ kí àwa family gbé gbogbo ẹ̀ la máa gbé ìyá oníjẹ́yìn o ẹ má gé mọ́ jẹ́ ti gbọ́. ẹ̀yin méjèèjì ló ń bá lọ́wọ́. ẹ̀yin lọkọ ìyá yín nísìnyí o ẹ dúró ti ìyá yín ẹ wò ẹ má jẹ́ kó máa ronú débi kó máa máa sunkún ẹ ti gbọ́ mo sọ fún yín. <laughs> ẹ̀yin méjèèjì ẹ̀rí mi kẹ́ tó padà sílé ìwé yín mo ní nǹkan kan tí mo fẹ́ fún yín ẹ gbọ́ ìyá mo ní kí n dọ́dọ̀ yín ni so màá tún padà wá rí yín ọlọ́run àdúró tì yín. àmín. ẹ ṣé o. nǹkan kan wà tí mo fẹ́ bá yín sọ bọ́ kò kí ń ṣe ọ̀rọ̀ bíbá yìí ẹ̀yin share up and make your mommy happy you are a man ọkùnrin ni wà o ìyá yóò gbọ́dọ̀ ronú àtiwọ́ náà má jìnnà sí màmá ẹ̀ is that okay everything will be all right. sorry. <sighs> ẹ ṣe o bá ọkọ mi ẹ ṣe. Ọ̀rẹ́. Ọ̀rẹ́. Mo mọ̀ pé náà. Orí ìrònú iná ló yìí wà. Ó ṣàfẹ́ fi ìrònú fẹ́ fi ṣe rẹ̀ léṣe. Lórí tí ò látúnṣe. Ó kẹ́ mọ̀ pé tó bá ti kú rèé ṣé ó máa jí padà pẹ̀lẹ́kún tó ń sun ẹni. ó ní kí n máa ronú wọn ó ní kí n máa ronú wọn ọ̀tún kàn máa kú báyìí. Ah, ẹni tó jẹ́ pé ṣe ni mo ronú pé tó bá dé láti ibi tó ṣáájú lọ kí n sọ fún pé mo ti lóyún àmọ́ òkú ẹ̀ lọ gbé wá bá mi ó rí pé nǹkan ti bàjẹ́ lára mi. Ah. ṣé ẹni tó ti kú ni mo fẹ́ bímọ fún ó ah, rí pé nǹkan bàjẹ́ lára mi. mo ń ṣẹ́yún lè wá ìwọ́lé wa ni wọn ti ṣẹ́yún tèmi bá mi ó máa tèkẹ́ ìsìn ní tó ń dúró lọ má fi ronú ṣe rẹ léṣe má fi ronú ṣe rẹ léṣe mo sọ fún ẹ o. ọkùnrin máa ṣe bàbá ọmọ mi. mi ní ọ̀rọ̀ ẹ tèkẹ́ ìsìn tó lọ dòdòdò ṣé ìwọ ti gbàgbé mi wípé ọlọ́run tó dẹ́ni níbù ó ti dáhùn tó máa jẹ tó máa mu gbogbo tó máa wọnú ẹ̀ ó lóun ló máa tọ́jú òun ẹ̀. ta ló fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ta ló fẹ́ so gbogbo ìdí nǹkan tí wọ́n fi ń fi àjẹ ń lélẹ̀ nítorí pé kò kí n ṣe ẹnjìníà lè dáàbò ẹ má wọrí ọmọ ah, ti gbà fún ọ oko oko òun nìbọn rọ ṣe ti gbọ ti ní máa rí kọ̀ọ̀kan lọ́dún mọ́. Jayo! Jayo! Jayọ́lá o Baba Olowo, jayé o jayé ọ̀rọ̀ bàbá ọlọ́lá. Bábù máa ṣá máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn. Jayé ọ̀rọ̀ bọ́dọ̀ bí ọ̀dà olówó bàbá olówó. Ẹyin olówó bàbá olówó. o bàbá olówó. Ọlọ́wọ́ ẹ sà èmi ni mo kó àwọn boys lọ pé kán lọ kó ẹrú wúmà yẹn jáde nínú ilé ẹ sà ẹni yóò bí fún wa kò bímọ kọ́kọ́ fún wa sà the other woman yẹn gan ó sì lẹ́nu jù lọ torí yẹn bímọ méjì ṣe ti gbọ́ ẹ má bínú sà sorry sà bẹ́ẹ̀ ni òun la la pàṣẹ nígbà tí bọ́dà mi wà láyé wàá dúpẹ́ pé bọ́dà ti kú ń sìn lójú ayé wọn tí wọ́n bá ń gbẹnu wọn sọ̀rọ̀ bọ̀ nísìnyí kò jọ mọ́. ẹ má bínú sir ẹ ṣe gan thank you sir. Yeah. darling nǹkan tẹ́ ṣe yóò dáa wọ́n lè ṣe mọ́tò wípé èèyàn òbí mo fẹ́ gbọ́ èdè lọ síbẹ̀ lọ kó gbèrú síta kó dá kó lórúkọ méjì kó dá náà ló ń tó wáá jẹ́ pé àbúrò ènìyàn kan ṣerú nǹkan báyìí fún báwo ló ṣe máa rí lára yín ìwà tẹ wù ú sí ó ti fi jẹ́ kémi náà mọ̀ dájú pé tó bá yẹ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọ́ta yín báwọn ẹbí ń ṣe máa wá nìyẹn pé òkè o kẹ́rù ẹ̀ bọ́ síta tó ròbí mo fẹ́ gbìn wá. a dúpẹ́ fọlọ́run ó mọ orúkọ tèmi àbí ó mọ orúkọ ẹ̀gbọ́n mi tó ṣàìsí ok kódà ni wọ́n pé orúkọ ẹ̀ àbí orúkọ tèmi ò ń ṣe kódà kódà ni òun orúkọ méjì ó wá sílé wa níjọ́ tán ṣe introduction fún ẹ àbí you are coming to the family for the first time èmi ò ń ṣe kó dáa o mọ orúkọ ẹ̀gbọ́n mi mo orúkọ gbogbo wa so bẹ́ẹ̀mi ṣe fẹ́ ṣe ti tèmi nìyẹn àwọn ọmọ ẹ̀yìn mi náà kan ṣe irú ẹ̀ fún mi tí n bá ṣáájú wọn lọ are you getting me ṣó ti tán. ó ti tán. thank you ẹ ṣe. ṣé báwo ni nílẹ̀ sórí ìdúró ń sìn ni gbogbo nǹkan tiẹ̀ agídí agídí ni ah, ah. tó bá tẹ̀ ṣẹlẹ̀ tán sí wọn ní dárúkọ sí nìkan orúkọ yẹn wọn máa dápẹ́ kò lè bá sọ̀rọ̀. Ah. Jayé ọlá Jayé jayé ọlá o bàbá olówó jayé o jayé ọ̀rọ̀ bàbá ọlọ́lá. má bu má ṣá má sọ̀rọ̀ jayé. ọ̀rọ̀ bọ́bọ́ bí ọ̀gá olówó bàbá olówó èyí tó lówó. abíwá yé <laughs> o ṣe wọ káyìí. gbogbo orúkọ tó o mú wá gbogbo rẹ̀ báyìí mo ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ sí. Si ẹ ṣe sá <laughs> ẹ ṣe gan ni. èyí tó wà ń sàlẹ̀. èyí tó wà ń sàlẹ̀. ẹ ò ní fámú èyí ò gan ni adé orí rẹ. fẹ́mi. wo mi <laughs> gbẹ̀dẹ̀ ní ran kókò lágbàlá bẹ́ẹ̀ bá ti lè fẹ́ra báyìí <laughs> inú ọlá ló wà. kí ló dé tó jẹ́ ètò wà ń sàlẹ̀ bàbá èyí tó wà lókè yẹn gangan ni fẹ́mi fẹ́mi of all people no no no no bàbá ẹ mọ bó ṣe ń lọ rẹ mo mọ Fẹ́mi dáadáa kí ló dé tí òjò ìjà yọlá yẹn gangan jáyọlá lówó lówó bàbá mo mọ ohun tí mò ń sọ hmm. èmi ni mo rọ ohun tí mo tọ̀ ń bọ̀. wòmí o àti Fẹ́mi o àti jáyọlá èmi ò mọ kankan bẹ́ẹ̀ o. jayé ló wà lókè jayé yẹn gangan gangan ni Fẹ́mi ló wà nsàlẹ̀ kò ní nǹkan kan ṣe nínú ayé mi. gbọ́ mi gbọ́ mi bí wọ́n lọ mórúkọ wá kémi ò ṣiṣẹ́ lórí rẹ̀ ni ohun tí fa sọ lèmi wí fún ọ. ẹ̀wọ̀n jẹ́ ká fi rúmọlẹ̀ sílẹ̀ àti fa ẹ jẹ́ ká sọ̀rọ̀ bàbá àtọmọ. ẹ bá mi ṣe kó jẹ́ pé jayọ́lá fẹ̀kàn tẹ́lẹ̀ bàbá mo ti mọ̀ pé jayọ́lá ni. òun lẹ́lẹ́dàá mi yàn mo kàn ní kí n wá fọ̀rọ̀ làgbà ni. bẹ́ẹ̀ ni jayọ́lá yẹn gangan gangan gangan òun ló wà lókè. òní ká fi ọ̀rọ̀ ifá àti rúmọlẹ̀ sílẹ̀. ẹ jẹ́ gbé ti fá sílẹ̀. omi wọn ò ní pe fálékè bẹ́ẹ̀ ni wọn ò ní pe ìṣọ̀dàrà lólè ohun tí fa sọ báyìí ni wọ́n sọ fún ọ àmọ́ bá ọba wa ní ìjayé ọlá ń lò ó fẹ́ èyí tó wà lókè ń lo fẹ́ ah, kò séwu. ó mọ pé kò lè séwu. Hmm, kò ní láì fi àmọ́ gbọ́ ohun tó wà ń bẹ̀rẹ̀ èso orí kan ò ní jáde ń bẹ̀. bó bá jẹ́ èyí tó wà lókè ń lo ní omú lọ́rọ̀ yàn ọmọ tí ò jáde lára yín kò ní tẹ́yìn méjèèjì lọ́rùn olúwa tẹ̀fíní ló sọ bẹ́ẹ̀ ifá ló sọ àmọ́ bó bá jẹ́ tìsàlẹ̀ ń lo mú gbẹ̀dẹ̀ ní ìran kókò lágbàlá. ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé tìsàlẹ̀ ṣé ẹ rí tòkè yẹn gangan owó wà bàbá mo mọ fẹ́mi dáadáa èmi ni mò ń raṣọ sí fẹ́mi lọ́rùn ọwọ́ ọjà ayé yìí ni mo tún ti ń gba owó tí mo máa fi ń bọ́ fẹ́mi ṣé yẹn ni mo fẹ́ ṣe kú ni ẹ mọ ariwo táwọn èèyàn ń pa sí ní ìsìn orin tí gbogbo ọmọ gèsè ń kọ ni pé ìyá mi ò gbọdọ̀ jìyà títí bàbá mi ò gbọdọ̀ jìyà títí kémi ọmọ tún jẹ mi ò fẹ́ jẹ́ ìyàwó amẹ́tẹ̀ẹ̀tọ̀ gbọdọ̀ sùn síbì kan náà kàkọrí síbì kan náà jáyé yẹn gangan ló du fẹ́mi fẹ́mi ńlẹ̀lẹ̀ ń bí báyìí mo mọ̀ dáadáa. <laughs> ó tẹ́ ẹ lọ́rùn. ó tẹ́ mi lọ́rùn nǹkan tó wó bá ṣe tì ilẹ̀ ló máa gbé. pátọ́ mo ti wo wo ti fẹ́mi nínú. àwọn gbarúmọlẹ̀ wọ́n gbọ́ bó ti wí. ẹ fi ẹjọ́ kan gbọ́ fẹ́mi kún irọ́ Àjàyí Ọláyẹn gangan. Mm-hmm. orí ẹ̀ orí ẹ̀ sì burú èmi náà bá rí àbí. òkè ni fún mi lẹ́jọ́. ẹ èmi ni fún mi lẹ́jọ́ èmi ni fún mi lẹ́jọ́. ìgbà mi. Igo. Ẹ wo mọ́ mi ṣẹ́gun ẹ wo ọ̀rọ̀ wọn ti tó ti sú èmi. So ìwọ wà nulẹ̀. Ṣẹ́rí ìgbà tí yẹnu láàárọ̀ ẹ̀ tí lè tẹ́ta tí eléyìí rárá tó ti yọ ọ̀bẹ tó fẹ́ fi gún àbúrò ẹ̀. Ọ̀bẹ. Lára. Mo ló fà. Òun ló fà kí ni? òun ló pa tó fi yọ ọ̀bẹ tó fẹ́ fi gún àbúrò ẹ ìwọ náà tún mú gò ó fẹ́ pamọ́ ẹ̀gbọ́n ẹ lórí ẹjọ́ níbo lẹ ti bá ọwọ́ ta lẹ ti bá ha ha ha abájọ etí mi ti kún ní ìgboro wọ́n ní tó bá ń bá àwọn ẹgbẹ́ wọn náà ṣe ní bó ṣe máa máa pàgọ́ mọ́lẹ̀ lẹ́yìn tó máa máa yọ̀bẹ tó máa máa yàdá ẹjọ́ nítorí ẹ lọ níbo lẹ ti rí ṣẹba lọ́wọ́ mi nàbẹ́ ba lọ́wọ́ bàbá yín dẹ́mi lóhùn no problem oya both of you inside. Man, no. Jesus. Huh? Bàbá, bàbá, ẹ fèsì sí nǹkan tí mò ń bá yín sọ látàárọ̀ ẹjọ́, iná ń jó mi lábẹ́ aṣọ. Iná ń jó mi lábẹ́ aṣọ, ilé mi ti ń dàrú, ọjọ́ ọ̀la mi ti ń bàjẹ́ lọ ẹjọ́ nítorí Ọlọ́run bá mi wá nǹkan ṣe sí i. Ìjọ bàbá, ìjọ. Ṣé wọ́n yàn ọ́ lé mi ni? ṣé wọ́n yàn ọ́ lé mi. ṣé gbọ́ gbọ́ gbọ́ ṣé n ò sọ fún ọ ńgbà náà ṣé n ò sọ fún ọ. bàbá bàbá ọmọdé ló ṣe mí ọmọdé ló ṣe mí ìpèwé ni ọmọdé ló ṣe mí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ṣé n ò sọ fún ọ. ọjọ́ ọ̀la mi ti bàjẹ́. ọ̀wá lọ́jọ́ ọ̀la rẹ̀ ń bàjẹ́ kọ ìbàjẹ́ o. tẹ́ bá rí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fọ́gùn wọ́n máa fi ìgò lé àwọn ara wọn káàkiri wọ́n máa yọ ọ̀bẹ wọ́n máa yọ gbogbo ẹ̀ láàrin àdúgbò bàbá ojú ti ń tì mí ayé mi ti ń bàjẹ́ lọ ayé mi ti ń bàjẹ́ lọ ọjọ́ ọ̀la mi ni mò ń wò tó bàjẹ́ lọ pátápátá báyìí. ẹ ọ ní àwọn ọmọ náà ọ ń pàgò ọ ń yọ̀bẹ. ó yọ̀bẹ. ṣé wọn ò tí ì mọ yọ̀bọ̀n. wọn wọn ó yọ̀bọ̀n. ẹ má jẹ́ òun yọ̀bọ̀n nítorí ẹ̀ ni mo ṣe sápá ìwé má jẹ́ kó wọ́n yọ̀bọ̀n. ẹ ń bọ́wọ́ ló fọjú mọ́ ẹ ń gbà náà àbọ̀wọ́ kọ́ ló fọjú mọ́ ṣé wọn ò sọ fún ọ ni pé ẹ̀jẹ̀ wa àti ọmọdékùnrin yìí ò kò papọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ra yín <laughs> ọmọ tí ó tara yín jáde kò ní tẹ́ lọ́rùn ṣé wọn ò sọ. wọ́n ní wọ́n máa ń yọ lójú wọn wọ́n ní wọ́n yọ lọ́kàn wọ́n náà yọ lójú wọn ìjọ bá mi yọ torí ẹ̀ ni mo ṣe tàn yín wàgbà ìjọ ìjọ mo fi mo fi mo fi gbogbo nǹkan tẹ́ ẹ sí mo fi tẹ̀ yín ẹjọ́ torí ọlọ́run. ọkọ mi ń ṣe. irú wọn ni wọn náà máa yọ ni. kí n bá ọ yọ. bá mi yọ bàbá iná nìkan lóru. sọ fẹ́ gbọ́ èmi bọ ti ń wò mí olúwa tẹfí ní wọlé ẹdùn kò sí ohun tí mo lè ṣe sí. Ah, ah, ah, ẹ bá mi wá àkọsí ẹ má bá mi wá nǹkan ṣe sí ni o ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fi gbogbo àwọn ọjà tẹ́ ẹ sí bẹ́ẹ̀. ọ̀dà ọ̀dà ọ̀dà wọ́n ṣe nǹkan. bẹ́ẹ̀ni. a máa lọ a máa lọ gbàdúrà. àdúrà. elédùà lè yí wọn lọ́kàn padà. àdúrà nìkan bàbá àdúrà nìkan ò lè ṣe é ẹ bá mi bà wọn rúmọlẹ̀ bàbá ẹ jọ. àwọn òòṣà ò lè gbọ́. wọn ò lè gbọ́ ìdí rẹ̀ rí àwọn ọ̀rúnmalẹ̀ àwọn òòṣà wọ́n ti gba ẹnu tèmi sọ̀rọ̀ níjọ́ kìíní tèmi bá ọ sọ̀rọ̀ pé kọ́ ọ má fẹ́ arákùnrin wọn àmọ́ nítorí owó ọ gbọ́ ọ mọ̀ pé àwọn ọ̀rúnmalẹ̀ lọ kọ̀rọ̀ sí lẹ́nu ìwọ wá ní káwọn ọ̀rúnmalẹ̀ kọ́ kí wọ́n gbọ́ ohun tó ọ sọ lónìí wọn ò lè gbọ́. ìbọn tí mo máa bá lọ dìde. nígbà tó ju mẹ́rin bímọ ojú méjì wá wò láì jẹ́ pé nìyẹn kú. ẹ lò ẹ ẹwọn rí i àwọn ọmọ tí wàá nu ilé wọn ti dààmú dáa báyìí wọn ṣe ń làágùn gbogbo ilé náà ti tún wọn rí nǹkan kan. ẹ ẹ náírà lọ wá pẹ̀lú wọn àwọn tún ti ní kán tún máa lọ kán tún máa lọ wá àbí. Ah mọ́mí ẹwọ ẹwọ gbogbo nílé ojú tí o ó jẹ́ ti sú èmi. mọ́mí the same thing náà ṣe ni o ó ti sú mi o mo ti wá ògbó òkè mo ti wá ògbó onílé even inú bedroom mo ti wá everywhere mi ò rí nǹkan kan even wọn ọ̀gá mi gan ìwà lókè wọ́n sì ń wà igba méjì rẹ̀ ẹ̀wò mi ò lè para mi torí pé mò ń wá kankan ẹ̀wò ó ti sú mi mà. níbo la wá bọ̀ tó fi tó fi ṣàbí mú omi kí ni kí ọ̀rẹ́ wa dàyọ̀ láàmú báyìí. Mo kiri lókè ní kan òbí tèmi àwọn òbí tèmi tó lè lé nítorí ọlọ́run ẹ wò mọ́mì tírú lílé yìí sẹ́ni tó ń lé tírú ni ìwé ti gbèrè èmi ọmọ nítorí ó jẹ́ òjàre kò tiẹ̀ yé mi jàre gbogbo tó ń bi tó ní àwa náà láti tú táàrí nǹkan tó ní káwá jáde yìí ní gbogbo eléyìí sìn èmi ò ṣáà láìkì wàhálà báyìí. Mo lọ́wọ́ sí ọ̀rọ̀. Mo lọ́wọ́ sí ọ̀rọ̀. Mo lọ́wọ́ sí ọ̀rọ̀. mi o mo fún ọba ìjà ṣàbádójú ẹ báyìí ẹlò àárí àárí ẹ̀yin náà máa bọ̀ ẹ máa bọ̀ fúnra yín kẹ́ wá máa kọ́ tẹ wá àárí náà àwọn ẹ ti dààmú dààmú à èmi lẹ́fẹ̀ẹ́ mi ní kẹ́ lára ẹ má mi lára náà àárí ẹ ẹ máa fúnra yín wá Kí ló wá fẹ́ tọ̀? Kí ló ẹ gbàgbé èmi lẹ́yìn ní bínú sí báyìí o. ọ̀hún tó ló mọ fún un náà wọ́n kà. ẹ má bínú kí ti yé yín ẹ má bínú. ìjọba tó fẹ́ lè gbọ́dọ̀ sí i. Àwọn alótùtù. Ọkọ̀ kò gbádùn.

ọmọ ìwò ni wọn àmọ́ láti bá ti bàbá mi ti kú mi ò gbọ́jú mọ́ wọn. alhamdulilayi rẹ bí. ǹjẹ́. arábìnrin nìkan tó ń yìí ti o. ní ẹ̀ ìwọ lọ sí nǹkan wà láàṣẹ ìwọ lọ ọ̀rọ̀ yìí ọwọ́ àánú. ẹjọ́ rẹ̀ sì kọ́ àbúrò ńlọ́jà yé àfa kò lè sọ̀rọ̀ bí bàbá bàbá dìdí lọ́nà ọ̀fun ní í ṣe dúláàsì ní fi ń fún sí bí ẹ̀kọ́ mu. n tó ṣe burú gan ẹ̀yin lẹ́ẹ̀kan mọ́ nǹkan tèmi ń rí bíbà yóò kọjá nǹkan tẹ́ tẹ́ ń wo wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àjẹ́bẹ̀ lẹ́kọ̀ọ́ ń polówó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ fagídí sọ̀wọ́n tẹ bá lè sọ ẹgbọ́n nǹkan tá a fà ń sọ. ńlọ jàyé jàyé ọlátúnjí. mo ò rí ọ ṣé bàbá kó náà ni ẹ̀yin àgbàlẹ́ tí àgbàlagbà bá ń sáré ẹ̀kọ́ tí ó bá jẹ́ pé nǹkan ń lé pé ń lé nǹkan. ọ̀rẹ́ mi ni mo jayé ló jayé hmm. sì jayé ọ̀nà. ṣé ẹ ó jayé ọlá o orí rẹ ò ní gbàbọdè hmm. ṣé ò le. bàbá ọwọ́ rẹ ni ò tó ẹnu wọn á ní ilé ní ìmùsùn ká mú kíkan fi mú bí. ọwọ́ rẹ ò tẹnu. ẹnu ọlọ́fà ni mo tá ti dùn ìwọ náà ṣàlàyé ara rẹ kí gbogbo àwọn tá a jọ ṣe kékeré lábàáyé náà ti kọ́lé náà ti lówó náà ti ra mọ́tò bàbá ẹ rí i ọkàn tó di inú òsì yọkùn sínú sẹ́ni mo sì fẹ́ dọ́kọ̀ mi ó rò mí dáyé kí n sì dáyé ọlá. wọ́n rí ẹnu fi sọ pé jayé ń jayé ah. <laughs> Ah, ọ̀rọ̀ rẹ̀ ń pa mí lẹ́rìn jayé ń jayé. Ah. ọjà yìí o yóò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ́n ní ọmọ aṣẹ́gilájẹ́ ìwòrì ọmọ aṣàkólà sọ̀rọ̀ gbègbè kan gbègbè kan ó gorí ìrókò ńkẹgbẹ agé tantantan ọ̀làjẹ́ ah. lọ́wọ́ ó ní lọ́wọ́ ò ní ní lọ́rùn eh, ọ̀rọ̀ rẹ. a fi lọ àwọn ọrùnmọlẹ̀ àwọn ọrùnmọlẹ̀ ojúkọ̀ tún gbámọlẹ̀ ojúkọ̀ jù àwọn ọ̀kànlérò ọrùnmọlẹ̀ kan ti ìkọ̀lé ọ̀run tó wá sí ìkọ̀lé ayé àwọn láfọ̀rọ̀ rẹ lọ wá di lọ́la kọkàn sí mi. ẹ jayé ṣé ìwọ ti mọ bí báyìí torí ní ṣeṣe lọ́la yẹn kí n má ráyè wá ń tèmi. ìrẹ́lẹ̀ ire ọlọ́run ire o. Jàyé. Bàbá. O ti bi àwọn irúnmọlẹ̀ léèrè irúnmọlẹ̀ igbamọlẹ̀ ọ̀kànlélórúnmọlẹ̀ tán ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé nípa wàhálà ìbẹ̀ iwájú rẹ̀. Wọ́n ní ọ̀yẹ́dà. Oh, òkété rẹ̀ gbàgbé ìbò sí ó dégbà alátẹ̀ ó káwọ́ lérí èmi mọ bọ́ yẹn ni ó sì á ní a bàbá a sì kì í tó yàn kò kún tó ní tí mò ń sọ tó bá ti àfẹ́ kó kún régírégí bí ṣe é kún àjẹpá ìdra ayé gbé fún ọ a ṣe kí ni ara yé gbé fún ọ àti kí wọn wà kú. bàbá hmm? kò síse kò sáìsè tó bá tún ti yá kẹyìn pẹ mọ bàbá káyé tèmi ṣáà ti dáa. kábà sì fẹ́ rà á tó bá súnmọ́ pẹ́kípẹ́kí bíi sọ́ọ̀rùn òun ni á lò fún ọ. bàbá hmm? irú ọ̀rẹ́ mi tó mú mi wáyà yín kan. súnmọ́ mi bàbá. ó wà ti súnmọ́ bàbá kódà àjọ máa jẹnu àwò kan náà. Ah, ẹ wo èyí òun náà dáa kò sí ìwọ mbẹ a ṣe bí ọ ṣe ṣe yóò sì rí bí ṣe. sáfẹ́ ní sáwọn òde sáde ṣàgèdè ní sáwọn àṣà ọjà adáfọ́ọ̀nù mi là bàbá lọ sàjà eré mi àjà eré mi lòórò yìí o. jayé bàbá àjà eré mi lòórò yìí ó fẹ́ bọ́ sínú ayé báyìí lónìí kíre. mo sì ní Ah, kì í ṣe pósí tèmi kì í sì ṣe tiẹ̀ tẹni awí ni hmm. ọ̀rẹ́ rẹ ìrìnmẹ́bẹ̀. ó wá yàrá kan fún nílé ara rẹ ó máa ṣe ètùtù tá a bá ní kó o ṣe kó bá ti ṣe kó bá lè rí bí ṣe é rí lẹ́yìn ijọ́ mẹ́ta sàkáání àwọn èèyàn rẹ̀ ní kó o ṣe sí o. Si Hmm, baba hmm. ẹnu olówó fún sẹ ní ọ̀jẹ̀dá wọ́n jẹ ju bẹ́ẹ̀ sí lérò lọ. ó sì dáa tó bá ti á ṣe ṣiṣẹ́ àkádì wọn ní tí mo fẹ́ kọ́ ọmọ ni pé àgbẹ̀mí rẹ o ara rẹ̀ lápá o ẹ̀mí rẹ̀ ọ lọ sí agbede méjì ayé ọ̀run níbi àwọn olúgbó onúgbó fi ṣe lé àwọn olúgbó òun lé ọ̀dọ̀ gẹ́rẹ́ afọkọ́yẹrí ní gbóòó olúkókó mọjọ gbóò ẹlòjò kan ti ń bẹ lẹ́ẹ̀kùlé Ọ̀rúnmìlà níbi táwọn ọmọ tuntun gbé sórí gúdígúdí nígbà mọ́ládì ibẹ̀ ni ó ti mọ ṣiṣẹ́ ayé wá fún ọ tí ó mọ kó wá fún ọ tí ó mọ. Ah, ngbà tìrú àwọn ayé níbẹ̀nú rẹ̀ òun lọ́mọ lé pàdé ọ̀rẹ́ rẹ táǹjọ̀nú rẹ̀ bá ti ń gbówó bọ̀ fún ọ. ọ gbọ́dọ̀ dẹ́jà o ọ gbọ́dọ̀ pàdé rẹ láì lé o hmm? ó léwọ o tìrí ò tó wọn o ẹ̀jẹ̀ rẹ̀ ò gbọ́dọ̀ kàn bàbá ẹjẹ bíi bó. ẹjẹ ní tí wọ́n mọ̀ sí ẹjẹ rẹ ni pé ọmọ bíbí inú rẹ̀ ò gbọ́dọ̀ kàn ilé tìró òun débi tí ò fọwọ́ kàn tìró. <laughs> ọmọ bíbí àpọ́n ni a bímọ. ńlọ bá tán. lọ́ba tán. àwọn ni ọmọ ṣẹ́gi lájẹ́ o ìwòye ọmọ alàkúrà sọ̀rọ̀ ògbèdì kan ògbèdì kan tó gorí ìrókò tó kégbe aké tẹ́tẹ́tẹ́ ifá ló lówó òun lówó ifá ló láyà òun aláyà ifá ló bímọ làbímọ wẹ́rẹ́ ire gbogbo títojú owó kọ́mọ bọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Ah! àsọ̀rọ̀ ti rún dódó yìí lọ sọ mi. ẹ gbà mí o ẹ gbà mí ẹ rà ta ni ó rà mí kalẹ̀ ọkùnrin yìí ti bá mi o. ó ṣe tètè lè lè mi ò gbọ́ kankan látọdún yìí láti jọ ń gbé ìwọ ọmọkùnrin. dàáyé ǹdọ́ dàálẹ̀ yóò dá o. arábìnrin ǹjẹ́ ẹ fọwọ́ kan tìró kan nílé wọn. ẹ mọ́mí tìró mo kí irú kẹ́lẹ́ kan gbèsè àwọn òní nígbà yẹn tó fi lẹ́yìn torí ọlọ́run ẹ wo mọ́mì tí rò líle yìí ṣé lè tún lè tún rò ní wọ́n mi wọ́n. ó sì lọ́mọ sí ọmọ sí kì í ṣèwọ àti ẹ̀ náà lẹ́ẹ̀tún di ọpá tẹ́ ẹ jọ dé. Ah! mọ́mì ṣé kò tí láti ṣe ìdá ṣé kò tí láti ṣe ìdá aṣọ àwọn tó pa mi wọ́n jẹ́ kékeré tó ní bàbá wọn láyé àwọn ojú ọmọ tí wọ́n ẹlẹ́dàá mi máa dá ikú tó ṣẹlẹ̀ yìí ah, ọlọ́ọ̀. Ah, máa lọ. èmi wá lọ́nà àbáyọ báyìí o. ṣíṣe kù nínú nǹkan tèmi ń wò níwájú mi yìí méjì náà lọ́nà àbáyọ àkọ́kọ́ ń bẹ̀ gbogbo nǹkan tó ti fi ọ̀nà ìrú ìkójọ pátápátá wọn gbọ́dọ̀ dá padà fún arábìnrin. ẹ ẹ ẹ dúró àfà nǹkan tẹ̀ ń tíra láti sọ ni pé gbogbo properties ẹ̀ pátá. tí o tẹ̀ níkùn kankan. tó fi mọ́ ilé. pẹ̀lú ìtọ̀dọ̀ mi náà. pátápátá tó nífẹ̀ẹ́ ọgbọ́n wàhálà dé o à àfa yẹn máa le díẹ̀ yẹn máa le díẹ̀ bọ́lá máa máa. sùúrù ọjọ́ sí tí wọn ò ní tán fi lọ ṣe nǹkan tán ṣe yìí wọ́n wá padà ní sùúrù náà tọ́lọ́run ó bá wa ràn wọ́n lọ́wọ́ tọ̀ ó wá kó sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn èyí á wọlé alúà bóyá ọlọ́run ó lè fún ọ lálàáfíà. bóyá ni ọlọ́run ó tún lè fún lálàáfíà bóyá. ó wá kó sọ́dọ̀ ọlọ́run ó dáa ẹ ṣe àárọ̀ èmi ti mọ̀ pé mi ṣìrìn lọ́dọ̀ wọn mo ti mọ̀ mo ti mọ̀ ẹbí. ṣùgbọ́n èyí tó ṣe kókó ń bẹ̀ ní pé gbogbo nǹkan náà. ìfẹ̀yìn ó ẹ̀sán bọ̀ wá pé alágbára.